لله أمر الوالدين بتربية لأبناء وحفهم بها يقول سبحانه يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وجه الوالدين بسنته وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن ربوا أبناءكم ولا تدايعوهم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الله kájí bá ríbi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀pọ̀ àwọn ìdílé afẹ́fẹ́ tí wọ́n tọ́jú ọmọ wọn. ó sì dá wọn sàlẹ́sà kí àwọn náà ní ẹni àkọ́kọ́ tọ́lẹ́tọ̀ tó yẹ kó mójú tọ́mọ. ẹ̀yẹ́ ló ti ọlọ́wọ́ ọba wọ́n yá ayé hàn tó wọn ká má tún gbàgbé ká bá wọ àwùjọ wa ká lè tún lè bàjẹ́ àwọn ọmọ yìí ti pọ̀ jù ìbàjẹ́ yìí pọ̀ kò bẹ́ẹ̀ sí àkókò kan nígbà kan téèyàn bá máa tẹ́tí ìkẹ́ sọ àwọn ọmọ tí wọ́n kó wọ́ọ́lù àwọn ọmọ kéékèèké níbi ìwà pálapàla bí olè bí àgbèrè bí ìpànìyàn bí ìjàmbá. bíi ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ àwọn wà pálapàla tí wá sọjú rí wọn mú èyí ò lè fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ọ̀pọ̀ wọn ní ọ̀pọ̀ gbogbo ọdún ìṣẹ̀lẹ̀ yìí dání ọ̀run dáná wà bímọbímọ bàbá ìyá. àdébísọ̀ wa. níbi àwọn ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ gbogbo àwa bímọbímọ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tún fáànù sọlọ́gbọ̀n fi ya ayé alẹ́bí na àmọ́nù ẹ̀yọ́ nípa gbódòdó owó àwọn gbókàkùn wọn láti ìkùn náà ẹ tọ́ra yìí àtàwọn ará ilé iṣẹ́ máa wọ náà àlè ìbùnà àbí ìtọ́rí rọ́bì ọlọ́ọ̀kú dáadáa wọ́n ní àlùmí mú ọmọ àti mú ọmọ ẹ̀ka ọmọ yín nímọ̀ ẹ̀sìn kọ́ ọ lẹ́kọ̀ọ́ tábà fẹ́ fọmọ nímọ̀ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ á lọ mú látọ̀rọ̀ ẹni látara ẹni tó fi kó nímọ̀ tó sì lẹ́kọ̀ọ́ òun náà ká gbọ́ ọ̀rọ̀ sáré fi sọ̀rọ̀ náà sálá ń ẹ̀kọ́ gbọ́ àwa bímọ bímọ àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ òun ní pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá. òun náà ni alákòóso ìyá ni yé ni bàbá ni yé ni kálukú náà láti fi nípa ilé wọn náà mú sọyẹ bóòdù tètè nínú ọ̀rọ̀ mi wọn ní kò sí ẹnìkan ọ̀tọ̀ ọ̀gádá ti láyé ìlà ọ̀yọ́ lẹ́nu ara ti sọ àti sórí àdámọ́ ẹ̀sìn fa àti bàbá rẹ̀ jọ àwìn dání àni sọ ní

láàfẹ̀lẹ̀ ní ìlànà àdámọ̀ ọlọ́run ọba ní Islam tó dá gbogbo èèyàn lé lórí kò sí àyípadà fún ẹ̀dá ọlọ́run. títọ́mọ yìí ọwọ́ àlọ́run gbogbo àwọn abímọ bímọ kódà tó yẹ bá tọ́mọ nígbà tó yẹ bímọ tọ́mọ yìí bá gbò láyé kan tí yẹ ti ṣe sùúrù lórí ẹ̀ tọrọ kọrọ jáde lẹ́nu èèyàn wọ́n kọ ilé kan fún yẹn tí wọ́n máa pè ní mẹ́tò hàmù ẹtọ́ mọ ẹ má bèbè bá wọn mọ́ ní alẹ́ sọ̀rọ̀ wọ́pọ̀ àlẹ́ òṣèlú bàbá ọmọdé bá ma ó lè jáde tọ́ba jọ́kùnrin ó ló lè sàgbèrè tọ́ba jọ́kùnrin òjijì ọlọ́run sọ̀rọ̀ wọ́n ṣẹlá sí yóyé wa wípé bí wọ́n bá mú ọmọ rẹ ló ń jẹ gan-an fọ́ọ̀mù ẹlẹ́kàtọ́ dàpọ̀ á ti sàárà ọjọ́ àgbàlá lórí ẹtọ́ ọmọ yìí ẹ má jẹ́ kí ẹ̀mí gbogbo èyí tẹ́ ẹ máa ń tẹ́yìn lẹ́yìn obìnrin atọ́kùnrin tí iná ẹjọ́ fọ́yàwó ẹ̀ láfẹ́ ibi àkúnníkan lọ tẹ́ dànù èyí dànù iná àti ojú bẹ́ẹ̀ náà tọ́wọ́ àtọ́ yóò bá tún bí kalẹ̀ alẹ́bí sọlọ́lọ́ ọba rẹ̀ ọ̀gbẹ́lá ojú yìí wáyé pé fẹ́ẹ́ bẹ̀ tó tóbi lẹ́yìn ìṣẹ́gun tọ́lọ́ ọba sọ̀hánà ọ̀hún ni láti sábòkú làwọn ẹ̀dá dẹ́gà kó o pa ọmọ rẹ̀ káàkiri àtàkì ẹ̀sẹ̀ àmàmà rẹ̀ lẹ́ni tó fi ń pààyà àfọmọ́ ni má pẹ̀lú rẹ̀ tá a bá fi ń bímọ a gbọ́dọ̀ ní àní ẹ̀sọ́ ta lórí ọmọ tá a fẹ́ bí ọjà tó fẹ́ sí ìkórè ìtàn náà ẹ̀wọ̀n nàbí láì sọ ẹ̀mọ́ náà àrí sọlá sọ sọlá wọ́n ní àní ẹ̀sọ́ ta ibi òun máa gbọ́dọ̀ gbogbo àwọn ìyàwó òun bí ọgọ́rùn-ún àbí mọ́kàndínlọ́gọ́rùn-ún lálẹ́ ẹjọ́ nípa tọ́lọ̀ ń fẹ́kù ní kápá tó ni ẹ̀rí ọwọ́ nígbà kẹ́sàn-án wọn ni ó ti mọ tí wọ́n máa jagun lójú ọ̀nà ọlọ́run ọba wọ́n wá ní wàhálà kùkẹ́ sọ fún sọ pé insha Allah òwí bẹ́ẹ̀ àwọn ajá pé nígbà tí àwọn ìyàwó yìí tó súnmọ́ ìkàgbére lọ́padà lórí omi láti ẹ̀dá ìlànà ìka mi omi ìpèsè ọlọ́run agbọ́dọ̀ máa fi sáájú nígbà tá a bá bímọ. ká bímọ òun lọ́sọ lọ́sọ náà ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀sọ̀dọ̀ pàápàá wọn ò ní agbọ́dọ̀ wọlé ẹgbẹ́ láti bímọ. àárín fásitì sọ́dún náà àrùn sílẹ̀ ó ní ẹsẹ̀ yà wò ètò ìfẹ́ ti ṣe ara yín tí ó ti jọ lọ́kọ̀ pípọ̀ tó ní bàbá kọjá tó wájú ọ̀gbìn àti ìyámọ̀ kọjá tó máa fi ìjọ ìdí máa fi ṣe ìyá báwọn ni wọ́n tọ́jú láàrin ìjọ. bákan náà lábẹ́ ẹni wọ́n ti tọ́mọ wa àwọn ẹgbẹ́ ajé òbí agbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ lọ́mọ nítorí bá tẹ́lẹ̀ sọ́mọ́ lọ́wọ́ wọ́n ti tọ́lọ́ ń bá rori ríro ara alẹ́ kan á ti kalẹ̀ àní ìmọ̀ rẹ̀ á fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fún wàrin wọn. ká máa sàánú àwọn ọmọ yìí ká fún wọn jẹ ká fún wọn wọ̀ kódà ká tọ́jú wọn tí wọn bá gbádùn nítorí bọ́lá wọn bá sùpánà wọn ara láàyè àmọ́ láàyè àmọ́ wà dáadáa òní ìkẹ́ni tí ọba ti gbé ọmọ rẹ̀ kódà àti tó bẹ́ẹ̀ gẹ́ àníbi sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sẹ̀ láwọn wọ́n ti fẹ́ ní kọ̀ọ̀kan yìí bá fẹ́ ṣe ìmáàmù tọ́ba fẹ́ ṣe ìmáàmù fáwọn èèyàn ó kí n kúrò nítorí pé bẹ́lẹ̀ yẹn lẹ́nu ṣẹ́bí yẹ àgbàlagbà fẹ́fẹ́ ọmọdé fẹ́fẹ́ wọ́n dẹ̀ káàjà wọ́n ní bùkátà wà fẹ́ nípa àdúgbò lọ ìdí fẹ́fà tẹ̀lé lọ́gbọ́n àdúgbò nípa àwọn ọmọdé. bákan náà kájọ lọ yíwá pé bíyẹn bá gbogbo tẹ̀lé ti lókè òfẹ́jẹ́ ká mójútó ọmọ wa ọmọ wa fi yẹn kó fi wúlò bí ẹ bá ti kó láyé iṣẹ́ rẹ ti dókè ẹgbẹ́ bá tẹ̀lé tọ́lọ́ bá tẹ̀lé láti sọ fún wa ọ̀dà fi mẹ́ta ló máa kù sàárà tẹ̀lé yẹn ti tó ń kọ̀ǹtínú àdìmọ̀ tó ní táwọn yẹn sáǹfààní lórí ẹ̀ àbọ̀mọ̀ dáadáa àti ìsìnyẹn bá bí mọ́ mọ́tírẹ̀ ẹ̀yọ̀ ọ̀nà tó bá wúlò lóṣù wọn òun làdúrà rẹ̀ máa jẹ́ séèyàn bóyá lọ́mọ́ ti wá wúlò òun ni káàrin nílé rẹ̀ bákan ebi àdéhà bá tọ́jú ọmọ yìí tó ọmọ yà wà padà dàgbà ó tẹ̀lé òkú láyé wọ́n ti tẹ̀lé kẹtẹ̀lé lójú ayé àtẹ̀lé sọ̀rọ̀ bá àtọ̀lá arákùnrin kan máa ń mú ọmọ wá sọ́dọ̀ òjijì ọlọ́run sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá ọ̀wá rí ọmọ yẹn lẹ́yìn rẹ mọ́ òjijì ọlọ́run sọ̀rọ̀ bá àtọ̀lá wá béèrè ìpè ọmọ yìí kọ́ ọmọ ni àwọn ti kú ni ó ti kú kẹ̀ òjijì ọlọ́run ti sọ̀rọ̀ wá nílẹ̀ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá kọjá pípé òní tẹnu ọ̀nà kẹsàn ọ̀nà ìlànà ìfẹ́fẹ́ àyàfi kọjá pípé wà fọmọ yìí fẹ́ yẹ ọmọ àrè sí rẹ̀. ẹni ẹwà tó wù nìkan lòún lélẹ́ yìí òjijì ọlọ́run sọ mọ́ ẹ̀kọ́ lágbọ́ pé báyìí lè kó lè. ẹnu ní ọmọ àwọn ìpè ìdí mẹ́ẹ̀ lóde wàá padà kú ni àti gbogbo gan èdè òkúta àǹfààní púpọ̀ èdè yóò sọ àápàdé rẹ̀ tìdúró tìdúró ni àápàdé rẹ̀ tayọ̀tayọ̀ ni ṣùgbọ́n yọ̀ yìí á lọ wájú àbí tuntun yìí ó dàdébi sọ̀rọ̀ náà sẹ́lá ń kó olómi gbà gbogbo ilé ilẹ̀ wa ọwọ́ àlàfẹ́ ilé yẹn sọ́wọ́ náà ní ọ nínú gẹ́gẹ́ àbí sọ́wọ́ dùnú pé yẹn bímọ. àníbi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lá wọ́n ní àbúrò mọ́tàlá ṣáàlì ó bímọ ó bímọ ọkùnrin. ọwọ́ àti ọmọ yẹn lọ bá ìjọba ọ̀sọ̀mọ náà ní Ibrahim ó sì wá jẹ sáfúrú lẹ́nu ó fi tọ́ rẹ̀ ó fi kú ọmọ yẹn ó fi kú ní èrì ó sì sàdúrà sọ́jà ọwọ́ yẹn a ṣe dọ́wọ́ dùn ó lè bí ìdọ́wọ́ dùn ní ìrí ọmọ náà sí ó bí ní orí àǹfààní rẹ̀ ó dà láyé sí àti ní náà ni ọ̀rọ̀ rọ̀jí lẹ́nu bí àfihàn wọ́n ti fọmọ yẹn dúró wọ́n lọ alẹ́ tu sísùnmọ́ méjì ìtumọ̀ àkọ́kọ́ ni kí o gbọ́mọ tá a bá ti fi yányá ọba àkúlò jọ bẹ́ẹ̀ ní kápẹ́rẹ́ àkíkọ́ ẹlòmíràn wà wò pé à ìbí náà ló ti ti kú yìí ṣé wọ́n ti lówó mú wa bẹ́ẹ̀ ni a máa mú à ń tẹ̀lé lánàá tẹ́bi lórí bóòlù à ń tẹ̀kọ́ náà nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbò sẹ̀lẹ̀ àti fọmọ ìyẹn tó fi tẹ́tẹ́ láàbẹ̀rẹ̀ àkíkọ́ fọmọ yẹn nínú òṣùpọ̀ náà tọmọ yẹn bá kú kéke ẹni àkíkọ́ dá bá pa fún yẹn ọmọ ọba máa lo sábàbí tọmọ yẹn á fi ti dùn ní rẹ̀ ẹ̀rẹ̀ yìí á pa fún níjọ́ kejì níjọ́ dáadáa jù àti mọ́ níjọ́ ọjọ́ wa ọjọ́ àdàbí ti láàbà lẹ́yìn máa fún ta kẹ́kẹ́ ti kẹjọ àwọn ọjọ́ ló ta ti kẹjọ wọn ò bákẹ́lẹ́ ilé yẹn bá ti di lẹ́yìn wọn gáàrí jùmọ̀ yìí ajá sí pé ìyàwó mi lè jùmọ̀ àbáyìí náà òun náà láti àkíkọ̀ yẹn. àdébí sọlọ́lọ́ ẹ̀sẹ̀ lọ́dún gbogbo wọn dá bá fi dandan ní káàkiri àkíkọ̀ fún ẹ̀rọ ìyá àpàdéjọ́ fi jíjọ́ dábí àpùlé pọ̀ ní kọ́tọ́ ti adówó yìí bí ikọ̀ ọlọ́run àtàwọn ikọ̀ ọlọ́run àbí ipa àwọn ẹ̀mẹ́bí ọlọ́run àbí ipa àwọn fàhánà èdè bí ìyọkẹ́ gbọ́ pé ó pọ̀ lùkẹ́ ń jẹ́ kọ̀ọ̀kan ìyọ́ bá pín bẹ́ẹ̀ torí ẹ̀kọ́ máa ń rọ ọmọ àdéhùn sọlọ́lọ́hùn àdùnsẹ́lá gbogbo wọn bá padà ti dàkúdà ẹ̀ lọ́wọ́ ikọ̀ ọ̀hún lọ́sọ̀ gbogbo yẹn náà wà mẹ́ o lójú ayé àdéhùn sọlọ́lọ́hùn àdùnsẹ́lá fámìlì àfa àwọn sàáyé nìkan yìí wọn lórúkọ rẹ̀ jẹ́ hàzì òjijì ọlọ́run ti má jẹ bẹ́ẹ̀ mọ́ èèyàn gẹ́rẹ́gẹ́rẹ́ má jẹ bẹ́ẹ̀ mọ́ òsè má jẹ́ sáà èèyàn pẹ̀lẹ́ fọlọ́ wọn ni ṣé ń yé òun sọ òjijì ọlọ́run lọ́dà bọ̀ gbòòrò ó ti bẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ ó ti kó lára ẹni yẹn títí ayérayé torí bí ikọ̀ máa ń lọ mọ́ á sì kọ́ orí ọmọ yẹn. bákan náà ọmọ wa dábí tá a fẹ́ kó wúlò kó fi máa wà náà ọmọkọ́mọ tó wà láwùjọ kí ọmọ abẹ́ lọ́rọ̀ ó ti fi gbólóhùn sọ̀rọ̀ títí láti bẹ̀rẹ̀ fún ọjà ti pé insha Allah yóò lè san lórí bẹ́ẹ̀. àníbi sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ pọ̀ lóríṣiríṣi tó fi kọ́ wa nípa àwọn ọmọ akọ wọn lẹ́kọ̀ọ́ ni wọ́n ti máa fẹ́ràn sókàn bí wọ́n ti ní wà lùkọ̀ náà tọmọ bá ti wá fi ọdún méje òjijì ọlọ́run kan lọ́wọ́ àárín ìwọ̀sánlẹ́ ó ní ẹ̀kọ́ ọmọ yín láti ẹ̀kọ́ kírun tí wọ́n bá jọ ọdún méje tí wọ́n bá jọ ọdún mẹ́wàá tí wọ́n bá ti kírun náà ju wọ́n torí ẹ̀ ẹ̀ bá jẹ wọn sùn nìkan náà. ẹ jẹ́ àwọn àwọn tó padà di aláfẹ́ oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ láàrin ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ọwọ́ adúlé ṣekúṣe kí ló bá ní kíyẹn bá bá àwọn ènìyàn dárò mọ́ eléyẹn jẹ́jẹ́ sáwọn ẹni tó bá yapa sí ìlànà ẹ̀dá àtẹ́bí sọlọ́lá àtẹ́lá tó bílẹ̀ lórí ikú làásì tọmọ. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض وأستغفر الله وأتوب إليه إنه هو الغفور الرحيم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 lọ́rọ̀ sáńdẹ́bí sọlọ náà sọlá tó ju ẹ̀kọ́ àwọn ajá sí mọ́ òun ní pé àwọn ọmọ wa á bá a kọ́ wọn láwẹ̀ gbà wọ́n ní sàdá tẹ́lẹ̀ sọlọ náà wà lọ sọlá sọlá wa ni wọ́n mọ̀ láti pé ni wọ́n gba àdúrà ó tó padà ní pé kì í sọ̀rọ̀ yẹn tàbí ọmọ lọ́ọ̀dẹ. àwọn ẹni tí jẹ́ sàdá tẹ́lẹ̀ ìdíjọ́ àdúgbò àwọn ọmọ wa wọn àwọn ọmọ wa kéékèèké à ń kọ́ wọn a lọ mọ́sálásí á gbé seré fún wọn ìṣeré yẹn wọ́n máa fi seré níbi tí wọ́n ti ẹ̀ní rántí yìí pé àwọn gbà rẹ̀. bákan náà àwọn ọmọ akápọ̀ wọn irun tí ń kírun tí ń tó túmọ̀ fún ọ di kẹ́ lọ sí ẹni islam àti islam ẹ bá máa gbé lálàájá bá láti tù bẹ́ẹ̀ lọ ìdí ìdàrá ti gbé ìdàrájà irú náà ti torí islam bẹ́ẹ̀ yọ galada wọ́n dá arábìnrin kan lọ́wọ́ láti ẹni kan lọ́wọ́ máa lọ sọ́lá ní ìgbà kan fi ṣe hajj ọwọ́ anáwọ́ ọmọ kan lókè ọwọ́ hajj ìdílé náà ti hajj hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa gba aládọ́ ọmọ wa tó sí ìbàlágà táwọn wa tó máa dé láti máa wá gbé wọn. bákan náà wọn wọ̀nyí a tún kọ́ wọn nípa ọ̀rọ̀ sọ́dà wọn ni arákùnrin kan lọ bá tẹ̀lé sọ̀tọ̀ lọ́ọ̀mù aríwá yóò sọ̀lá gbogbo àwọn orílẹ̀ èdè àti sọ̀tọ̀lá ń filẹ̀ tá a bá ti fi rọrọ a lè ìmọ̀ ní pẹ́pẹ́ tó ní pẹ́pẹ́ tó ọwọ́ àfihàn gbòdì lọ́wọ́ ilé ẹ̀gbà wọ́ ẹ̀jú góòlù ni tó ti kí gan pẹ̀lú góòlù òjijì ọlọ́run tọ̀tọ̀ náà sọ́nà wà sọ ife sínú ọ̀yá inú wọ́n já pé kí yìí ni á fi pa ni ẹni ní pé kọ́ máa títọ́ náà kọ́ máa títọ́ títẹ́. náà àwọn ọmọ nínú gẹ̀dá tó fi kọ́ dáa ṣé bàbá tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ àrùsọ́lá ó ní ó ti lọ́rọ̀ ẹ̀yọ̀ tí ọlọ́wọ́ bá ti lọ́rọ̀ ẹ̀yọ̀ àti ìdọ̀tẹ́lẹ̀ ìdọ̀lọ́wọ́ ìmọ̀ àwọn jákà èyí dá wọn wọn ní tòun nù àwẹ̀ ìyẹn sàdá tó ṣe tẹ̀ ó tún bẹ́ẹ̀ ní sábúrò àbí sàríyàn lórí gbogbo ẹrú àbọ̀mọdáàdì ó tún bẹ́ẹ̀ pẹ̀lú àtọkọ́dé àtàgbà á ti káwọn ẹ̀yà á ti gbójú àbọ̀mọ wa nínú ẹ̀kọ́ tá a fi kọ́ mọ́ ọ̀sán kọ́lá tó jẹ́ ẹ̀kọ́ gbogbo àwa bímọ bímọ ká fi rí ẹ̀mí wọn wọn là níbi sọ́dọ̀ lọ́wọ́ ayọ̀kẹ́ lọ bí máa ń lọ sí àwọn àtọ́rù lọ sálámọ̀ sí àwọn ọmọ kéékèèké. ẹlòmíì nì ilé ìlọ́mọ mi ò fi mọ̀ yẹn kí lóye lóye àbá rẹ̀ mẹ́sì rí sí yẹn. mi náà wọn kọjá lẹ́bi àwọn ọ̀kà wá sí gẹ́gẹ́ yẹn. àwa náà máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn. àníbi sọ̀tọ̀ lọ́wọ́ àtẹlá àbúkọ ọ̀rọ̀ àwọn lójú yóò tún sàtọ́ àfọ̀. òpin ẹ̀yẹ lépè náà máa ń dín pé fọmọ àbẹ̀yẹ ká tọ́ra mílíọ̀nù. bákan náà ká kọ́ kódà òfin lórí ju kéèyàn ti sádàkà lọ ẹ̀sàmúlẹ̀ àwọn ọmọ yín ẹ̀kọ́ wọn lẹ́kọ́ ẹ̀sùn ànábi sallallahu alaihi wasallam wọ́n ní kò sí nínú ìjọ mi o ẹni tí ọba máa pàtàkì àgbàlagbà tí ó sì sàánù wọn ni ẹ̀jẹ̀ ká sàánù àwọn ọmọ wa gẹ́gẹ́ kó ti sọ fún wa ká fún wọn jẹ ká fún wọn wọ ká fún wọn lò ká tọ́jú wọn ní ọ̀gá gbádùn ká sì má fi irọ́ fún àwọn ọmọ yìí ànábi sọ̀tọ̀ lọ́wọ́ àdìsọ́lá oní ẹni yóò sọ bí sọ fún ọmọ rẹ̀ wípé wá ọyá wa máa fún ẹni kan tí ọba padà fún ní ìṣẹ̀lẹ̀ lọ pàṣẹ ẹ̀kẹ́sìlá ẹwà ọmọ ní wọn padà sí ìgára ọlọ́tà tọ́lẹ̀ tí bá pa ọkọ̀ sábúrú kan tí ò ní rí ti láyé àfọwọ́ lẹ́kọ̀ọ́ ọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ oní ẹ̀sọ́ra ayé pẹ̀lú rọ̀ fàìsẹ̀ kẹsìlá torí rọ́ọ̀dì yàtì ìlànà ìkójó àfihàn ẹ̀mọ́ e kò tí kẹlẹ̀ ní yàrá ìlànà ọmọ àfihàn ọmọ nẹ́nẹ́ ni èèyàn onílé máa parọ́ káta yóò tẹ̀lé àìsàn lọ́yìn kájáàbà tí wọ́n fi kàtọ́ lẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ parọ́ gbà. tí yẹn bá fi rọ́pò ọmọ láti kékeré òní pẹ́ máa jáde gbogbo bàjẹ́ yòókù á padà rọ́ lọ́rùn. àti ẹ̀jẹ̀ aláàánú àwọn ìlú àti ọwọ́ ti fi lọ́lọ́mọ́ àlùsọ́lá ọmọ mẹ́wàá lèmi ìdí kí ìjọ kan sí wọn ìdí ọlọ́run ni ọ̀la àti lójú ni torí bẹ́ẹ̀ wọ́n la yẹ ham la yẹ ham ẹni bí ìbá sáánú yẹn òun ní òjò rà lọ́lọ́ ọ̀la. ṣé mo fi sàbí ọba fojú ọmọ mọ́ra tọmọ ilé yẹn lè ṣègbè lọ. kódà kó ti dàgbà ibi tó fi ibi ya kìnìún dé òde ẹni gbogbo àyọ̀ bàbá ti kọrin tọmọ ilé yẹn lè rí bá sọ̀rọ̀ àwọn ìyá ọ̀dọ́ pé wọ́n á gbà òun ẹ̀ lọ́mọdé mọ̀ ẹ̀rí àwọn sọ̀hábà kẹ́kẹ́kọ̀ọ́ yìí lára nẹ́bí sallallahu alaihi wasallam àbáwọ̀ àti sùfíà ó ti mọ wọlé tọmọ àrùn yọrọ bí ọlọ́run dára àdúgbò wọn ó sì fi ẹ̀jẹ̀ nìyẹn ti pé ọkọ̀ onídókè ó fi gbàgbọ́ lílẹ̀ lẹ́ni tó nù ọmọ kékeré wá jókòó sí nígbàyà kọ́lọ̀ wa náà ìwọ ti dá alábẹ́ ọkùnrin mọ́mọ́ yìí ẹni yóò tọ́ bí fi ọmọ kékeré ọwọ́ náà yóò ti fi ìfẹ́ ní ọmọdé àwọn ọmọ yẹn dákẹ́jọ́ amójútó wọn gbogbo àwọn ọmọ tí wọ́n ń dágbóró ọláyà ọmọ orúkọ pọ̀ nù wọn. ètí káwọn náà wọ́n bẹ̀ kó láti mọ ọmọ orúkọ sọ́tọ̀ láti lè gbalada àdébí sallallahu alaihi wasallam ó lè fi àti ẹni tí tọ́jú ọmọ orúkọ èlì tẹ́tẹ̀ ti hà kẹ́gà èmi àti ẹ̀rí tó mọ́ ti tura wọn lọ orí ìkànnà ni. bákan náà anábì sọlọ lọ́wọ́ àrẹ ọ̀sẹ̀lá nínú àpẹẹrẹ ẹ̀kọ́ mi lọ́kọ́ wa wọ́n ní ẹni yóò tó máa ń mójú tó ọmọ orúkà ọwọ́ á ní dúkìá rẹ̀ nípa adarí bó bá fi tó owó wọ́n bá jẹ sàárà ọ̀sẹ̀ gbogbo ẹ̀ náà lèyìn kọ́ wọ́n wá mi dàgbà yọ̀lọ̀ fi bàbá mi fẹ́ mẹ́mọ́ àti fi gbogbo owó rẹ̀ àti sàdákà nínú ìmójútó nínú àwọn tí wọ́n ti wá ní lórí dájú pé títúni lọ́mọbìnrin ọwọ́ àtúnlẹ́sùn mi lójú ọlọ́mọbìnrin kọ́lọ̀ pàtì pàdánwò gbogbo àdá lọ́mọbìnrin ọlọ́ta kò yá ọba àtìnáwó yẹn ẹ ìdí ọlọ́mọbìnrin ọlọ́mọbìnrin ẹni yóò lọ́ba ní ọmọbìnrin àbá ti lómìnrin ọjọ́ mẹ́ta ni àbọ̀jọ́ méjì ni ọwọ́ àti dáadáa pẹ̀lú wọn ó ti bẹ̀rù ọlọ́ nípa wọn tí ọlọ́ ó ṣe nípa wọn má ṣe ọlọ́ ó ti pa alìjẹsà àwọn ọmọ yẹn máa jẹ alìjẹsà inú ìgbà wa ló ń sọ́ba kọ́ wọn lẹ́kọ̀ọ́ ó ti dáadáa fún ọ. torí àwọn obìnrin ó tún kí bùkátà báwọn kẹkẹ yà lọ sí lọ́kùnrin o. ó ti ẹ̀mí tí ó ti béèrè tí wàá fi tún. ọmọ mi lè ní nìkẹ́ tí wọ́n fi sí àwọn ẹ̀yà ara wọn táwọn obìnrin máa ń. nítorí bẹ́ẹ̀ ni òkun ni ó lè galáfẹ́ ó ń torí ẹ̀. ó sì ní báwọn yòókù ṣe ń lò. tó fi ẹgbẹ́ adébì láti sàmójútó eléyìí ọkọ ọmọbìnrin yìí lẹ́kọ̀ọ́ ó sì ṣe dáadáa tán ó tún wá wọ́nà ẹ̀kú ni wọ́n ti lọ kọ́ àtúntò àwọn adágbé obìnrin pé kò ní sí ìrántí títí tí ó fi wọlé ọkọ téèyàn bá rí ṣe èèyàn ó ti wà lójútà ọlọ́run ọba nítorí bẹ́ẹ̀. ẹ̀rí bákan náà nínú ẹ̀kọ́ láti fi kọ́ wa òun ní kí àdébíyẹn bá ní ọmọbìnrin á fún láti lọ lórí ọmọkùnrin àdébí sọlọ lọ́wọ́ àlùfẹ́lá ó lè lọ́ bá ní ọmọbìnrin ọ̀pá òrìmọ́lẹ̀ lóye ni wọ́n fi máa ń fi kíkíláàmù tó dé tọ́lọ́nù àyídàlímọ̀ owó dàtú sómìnà nígbà tí àwọn ọmọbìnrin náà rí mọ́lẹ̀ lóye tí wọ́n bá ń ti gbé lọ́wọ́ àwọn ọmọ pa owó ní ẹ̀jẹ̀ ìdáǹtì ìgbòlùdà kí àwọn ọmọbìnrin náà fi pa wọn. ẹ̀ẹ́dì ọ̀pọ̀pọ̀ yẹn bákan náà kò yẹpẹrẹ rẹ̀ wọ́n máa ń ti yẹpẹrẹ fáwọn obìnrin jèlò àwọn mí aláì wọn lè fi sí kan wọn lè má ra wọn wọn lè má fún lóúnjẹ dáadáa láwọn yẹpẹrẹ òun wá fún ọ lájú lọ lórí ọmọkùnrin tó fi ẹni yóò dọ́gba síbẹ̀ àti sọ́nà fún ọmọkùnrin jẹ ọlọ́pàá fúru bẹ́ẹ̀ ṣẹ́ ọ̀rẹ́ jẹ àdébí tọ́jú lọ́wọ́ ayé ọ̀rẹ́ lọ wọ́n ti mọ fẹ́ ní bẹ́ẹ̀ ní àdébí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kúrò àdébà pẹ́ ní kọ̀ọ̀kan yóò ẹ̀jẹ̀ ká mójú kó níbi pálápàlá ọmọ mi di oníṣekúṣe nítorí bàbá rẹ̀ nítorí pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́n máa ń lọ ilé bí ẹni tí ó lẹ́yìn ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ni wọ́n sáré náà ti máa rí òtítọ́ ọlọ́run lọ́wọ́ àlùfẹ́lá ó ní ẹ kájú kúrò níbi ìwà pálápàlá níbi ìyàwó yàwó àwọn ìyàwó yàwó náà wò ní ìyàwó níṣekúṣe ẹ ti dáadáa sáwọn bàbá yìí àwọn ọmọ yìí náà ó ti dáadáa sí i nítorí pé àlìjẹ̀záàrú bí ìsìlẹ̀ àmì ẹ̀sán ó ní ìsìn pẹ̀lú tẹ́lẹ̀ ìyànà ẹ̀ bá ti. ìbáraẹn náà ẹ̀yin onígbà tó lọ́dọ̀ àti ẹ̀jẹ̀ ká wọ́n ti káwọn ọmọ wa ẹ̀jẹ̀ ká káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ káwọn ọmọ yìí kan ní má padà rárẹ̀ káwọn náà má jẹ́ kan lára àwọn ẹni tá a máa lọ sí wọn bàjẹ́ láwùjọ wọn ti láwùjọ bàjẹ́ àdébí sọ̀rọ̀ wọn àtẹlẹ wọn lọ àtọ́lẹ̀ fẹ́ fún màá nínú àtọ́lẹ̀ wọn wà fẹ́ fi náwó lórí àwọn ará ilé rẹ̀ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ti dàgbùdà fún àwọn ọmọ àìmójútó lọ́pọ̀ lọ́wọ́ àwọn òbí náwó fún àwọn ẹni tí wọ́n jẹ́ ará ilé rẹ̀ mẹ́rin látòrí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ó gbọdọ̀ má pọ̀ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rí kọ́ wà kẹ́lẹ́ alùpùpù tọ́wọ́ àyètò yàrá ọ̀rọ̀ láti lè lẹ́yìn ẹ̀sùn pàṣẹ́kọ́ síbi dára ilé òkèrè pàṣẹ ṣùgbọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n máa tó wọ́n gbogbo gbá orí wọn ní ọ̀rẹ́ bẹ̀rù ni wọ́n máa ń fi ni wọ́n èéfi lóye wọ́n bá ti gbogbo gbàgbàgbà gbogbo ní ọmọ ọ̀dọ́ padà ya bó rẹ́ ni tí wọ́n bá ti gbé mọ́ wá bá wọn yín mọ́ gàgbọ́ lè ní kùbọ̀ ẹ̀sì jẹ́rù ọlọ́run bá máa wọn mọ́ yín àbí ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú bẹ́ẹ̀ lọ́wọ́ sí nàbí láyé ìbọ̀rọ̀ ìmọ̀ àti sàlámù sàlámù ní bẹ́ẹ̀ lọ́wọ́ àti àwọn nẹ́bí ọlọ́run ìgbéró kan náà ẹ̀bí lánàá mi وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما بارك الله لي في القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الحياة والحكمة فأقيموا الصلاة